bọ́ọ̀lù òun ló lè mọ̀ wá o à ń lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà àwọn lékún sí ìwọ̀n òun wọ́n léjò sí ìwà ọlọ́run ló lè mọ̀ wá o abẹnìyà káròrè òṣèré ti gbọ́ ojú tó lé blog ní kẹ́mọ́ o ojú tó lé tẹlifíṣàn náà ni bẹ́ẹ̀ ò bá tì mọ́ ojú tó lé ẹ sáré lọ gbéra wa aláṣẹ ojú tó lé tv tv náà ni mo ń pariwo tfk ajita ofiki náà lálàṣẹ Ojútólé TV ẹ ṣáà ti máa gbọ́ wà á ti máa gbọ́ wà á máa rí Ojútólé TV Ojútólé television ó wà káàkiri àgbáláyé ẹ má wo Ojútólé TV ní kẹmà. àtàwọn tó gbọ́ wa nílé lóko àbúrò àwọn àgbà àtẹ̀yìn náà tẹ́ ẹ rẹ́kọ́dù ìyanu àṣẹlẹ̀ inú ayé yìí àpẹẹrẹ ni lórí ìṣubú tí tí Bọ́lá Ahmed Tinubu ṣubú àpẹẹrẹ ni torí pé nígbà tí òun ni gómìnà tó bẹ̀rẹ̀ June twelve election June twelve celebration nígbà tó ti ń celebrate ẹ̀ ń gbà yẹn ni Ọlọ́run ti sọ pé ká máa sọ fún pé ìbínú òun ni pé wọ́n fẹ́ sọ Abíọ́lá dọ̀lọ́run pé òun lọ́ba tó ń ṣe gbogbo nǹkan títí tó fi ń ṣe là ń sọ là ń rìpítì ẹ̀ ní pépà mọ́ gbogbo ẹ̀ ìgbà tó tún declare fún democracy day a tún sọ pé ìbínú ọlọ́run ni so kó lè mọ̀ torí òun ni atitẹ́ẹ̀tì ẹ̀ tó bẹ̀rẹ̀ kó lè mọ̀ pé june twelve election yẹn ẹni pé kò ṣẹlẹ̀ lórí buhari june twelve celebration <laughs> celebration yẹn ó lè mọ̀ pé ìbínú ọlọ́run ni lọ́lọ́run fi yí yẹn ló fi ṣubú lulẹ̀ yẹn lẹ́yìn náà ọlọ́run ń sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kó òun bẹ̀ tẹ́lẹ̀ mi bá bọ́ síbẹ̀ wọn ò ní gbúrò nǹkan tó ń pè ní June eh, democracy day mọ́ June twelve for the democracy mọ́ o máa kó pátápátá tó wọn ní gbúrò ẹ̀ títí láéláé mọ́. ọlọ́run fọwọ́ sí wọn bẹ́ẹ̀ ni a ti sọ nígbà tó ti bẹ̀rẹ̀ la ń sọ. So ẹ̀yin náà rìkọ́dẹ̀ láláròyé ńgbà yẹn náà mọ́ púpọ̀ bẹ́ẹ̀ àti ṣe láti sọ pé ìbínú ọlọ́run nìkan ló máa wo pépà nígbà tó ní youtube náà gbà tó ayé youtube náà tún dé àtúnṣọ pé ìbínú ọlọ́run ni torí wọ́n fẹ́ sọ wọ́n sọ Abíọ́lá di ọlọ́run wọn ò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju ọlọ́run lọ hmm. ọlọ́run ọba ń tiẹ̀ wọn kì í fọ́ ogún òfurogún pé kẹ́nìkan kẹ́ máa praise ẹnìkan ju ọlọ́run lọ ọlọ́run ló mọ gbogbo ẹ̀ gbábíọ́lá ò ṣe wọlé ọlọ́run ló mọ̀ ọlọ́run ló ṣe gbogbo nǹkan tó asọ́ngbà yẹn pé wọ́n fẹ́ sọ di ọlọ́run tó wọ́n fẹ́ máa sìn. sọ̀rọ̀ bá wọn bọlá fún ni bí ara bọlá fún ni. ẹgbẹ́rún ọgbẹ́ ẹ ti sọ ju ọlọ́run pé òun gan-an ni tó bá débẹ̀ òun gan-an ló máa ṣe nǹkan kò sẹ́ni tó ń ṣe nǹkan ọlọ́run ọba ni tó o bá wà nípò tó o bá succeed fún ẹ ọlọ́run gbà fún ẹni ọlọ́run wà lẹ́yìn ẹni tí ọlọ́run ò bá gbà fún ẹ bó bọ́ sípò tó fi ìlú fi gbogbo ẹ̀ wọ́bẹ̀ kò ní ìjọba ni ò ní dáa bó jẹ́ ọba ló jẹ́ bọ́lọ́run bá fọwọ́ sí pé ọlọ́run ló yàn ẹ́ ló fọwọ́ sí ìlú ò ní rọgbọ lákòókò náà wọ́n á máa pariwo ni ẹ lọ bèrè three in the olden days ló ti bẹ̀rẹ̀ kì í ti bó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ so ọlọ́run ló ń ṣèjọba kì í ṣàwa ẹ̀dá bí tẹ́ máa fi mọ̀ pé ọlọ́run ní agbára ju gbogbo wa ni bóun ló ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá sùn nígbà tẹ́ ẹ sùn ojú lé kílẹ̀ mọ̀. àmín àtẹ̀ntó lóògùn àtẹ̀ntó lágbára àtẹ̀ntó làdìjẹ̀nu kò ní rántí nígbà tó bá wá jí bí tó aṣọ bọ̀ra ẹ̀ bí tó bá wà ọ̀tọ̀ ló ti máa bá lẹ́yìn náà wá tó bá yẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀dì yẹn ọ̀sẹ̀ tó ti fọ̀ yẹn torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ yẹn á máa jáde àwa tó ba lórí ẹ̀. bẹ́ẹ̀ kò síbẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ bá fọ gbogbo ẹsẹ̀ tẹ bá jí ẹ bá yẹ̀pẹ̀ torí pé yẹ̀pẹ̀ ni wá yẹ̀pẹ̀ náà la máa padà sí so nǹkan tọ́lọ́run sọ fún nìyẹn tó ti yé sìn ìbínú ọlọ́run sọ pé ìbínú òun ni òun ló dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run wá fi yé pé kó mọ̀ pé ìbínú òun ni pé lẹ́yìn ẹ̀ wọn ò ní gbúrò june twelve fún celebration of democracy mọ́ kò sí àdúrà tẹ́ lè gbà o lè lágbára di ọlọ́run nǹkan tó lọ́run sọ. ọjọ́ wa wọ́n lè bẹ́ẹ̀ bí democracy day. tó bá yá nǹkan tí máa yí padà tó bá yá ilé tí wọ́n sì ń ṣe wọ́n sì ń ṣe eré ni àwọn youth àwọn ń bọ̀ wọ́n ń bọ̀ wá lólè ìjọba àwọn ọ̀dọ́. àwọn ọ̀dọ́ náà ni ẹni tí a pè ní mẹsàáyà náà ọ̀dọ́ náà ni kì í ṣe arúgbó ẹ̀bẹ́ ni so tó bá di gbà yín a ti sọ láì jẹ́ pé ẹni wá nǹkan a ti ṣàlàyé fún yín pé set up táwọn set up fún òun náà ló kó ń bọ̀ lọ́lọ́run sọ pé kó sí sẹ́yìn àwọn tó bá bọ́ síbẹ̀ kan forí ko wọ́n máa gbègbè àwọn ló máa forí ko gbogbo nǹkan tó wà ń bẹ̀ lọ́gbà tó wọn bá fẹ́ wá wá ẹ̀rí pé wọn ò ní ṣépè fún wọn máa ṣàdúrà fún ni pọ̀ nínú nǹkan tẹ́tí sọ́sẹ́yìn náà ni pé kí nàìjíríà tó lè tòrò kó tó lè rọgbọ á di twenty twenty five. ẹ asọ́ngbà yẹn twenty twenty five táwa sọ àwa sọ pé tí ìránṣẹ́ yẹn bá bọ́ síbẹ̀ ni pé hmm. ẹ máa dìyà lọ́dún méjì. lẹ́yìn ọdún méjì o. lẹ́yìn ọdún méjì nígbà tó ń bá ń rúùlù ni lásán ṣùgbọ́n ọlọ́run ti wá yí padà ń sìn pé gbogbo set up wọn fẹ́ kó jáde àwọn tó ti wùwà burúkú àwọn ọmọ òfòtítọ́ nàìjíríà òtítọ́ yẹn kápá jọba so ó dìgbà tó bá jára rẹ̀ ti sọ pé tí ò bá jókòó sórí ìjókòó yẹn pé nàìjíríà ò ní rọgbọ gbogbo àgbáyé á máa dàrú ṣé kì í dàrú oríṣiríṣi orílẹ̀-èdè á máa dàrú ó dìgbà tó bá dé a sọ pé gbogbo àwọn àgbáyé ló máa wárí fún un àti sọ mo ṣe rí nìyẹn. bàbá lè ní a rí pé epo tún ti wọ́n báyìí èmi tí mo bá ń sọ̀rọ̀ gan-an agbóhàn mo ti jí kó lélẹ̀ tí mo wé kó káàkiri àwa eléyìí náà ṣe bá ṣe mọ ba lọ rèé. ẹ a a nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn kan wà wọ́n para wọn lójíṣẹ́ ọlọ́run àwọn kan ní mùsùlùmí ní kristẹn wọn làwọn ń gbàdúrà fún nàìjíríà kò sí nǹkan tó ṣe nàìjíríà mo sọ kọjá pé ọlọ́run sọ pé àlùmọ́ọ́nì àwọn orílẹ̀-èdè tí mo ti ń sọ láti 1992 pé ọlọ́run sọ pé kí n má gbàdúrà fún nàìjíríà kí n má bá wọn gbàdúrà fún nàìjíríà tí n bá dé church kan bá náà gbàdúrà fún nàìjíríà máa jáde síta ni kò sí nǹkan tó ṣe nàìjíríà ó lá àlùmọ́nì àwọn orílẹ̀-èdè tí àwọn ìlú tí ò ní àlùmọ́nì nàìjíríà onú àbẹ̀sí máa rí wọ́n dẹ̀ ń rí àwa nàìjíríà àwa tó wà ń bẹ̀ ní nǹkan ṣe o kò sí nǹkan tó ṣe nàìjíríà ó dàbí kí wọ́n sọ pé aláfòfòyọ kú kì í ṣe aláfòfòyọ ló kú o làmídì ló kú aláfòfòyọ wà ń bẹ̀ títí ayé títí mo wà mbẹ títí ayé ni aláfòfò yọ kì í kú bó ṣe ní nìyẹn kò sí nǹkan tó ń ṣe nàìjíríà àwa fúnra wa là ń fìyà ń jẹra wa là ń bára wa jà láà ní good leaders kò sí honest kò sí leader olótìtọ́ kò dẹ̀ sí leader sọ fún yín pé àwọn ẹ̀mí kùkù ló ń da orílẹ̀-èdè mú gbogbo àwọn tó ṣe lùlù nàìjíríà múkùn múkùn àwọn ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n hmm. so bó ṣe ní òun lọ́lọ́run fẹ́ fi gbòjìṣẹ́ ọlọ́run yẹn dìde láàbù mo sọ fún yín pé ewé ni àwọn ẹlẹ́mìkún sọmókè tó ń fi da nàìjíríà lú ewé ni mo ti sọ fún yín kì í ṣe ni mo ti sọ òun mò ń sọ fún àwọn òjíṣẹ́ ọlọ́run tó bá sọ pé wọ́n fẹ́ gbàdúrà fún nàìjíríà kò ní ìdàdúrà káwọn bọ́lọ́run sọ̀rọ̀ kan já ewé yẹn kan rò rí nàìjíríà ò ní sẹ́tù. ẹ bọ̀ ewé yẹn bàbá mo ló wà gan. àwọn àwọn ẹlẹ́mìkún kò ní spiritual something ni so òun ni iṣẹ́ tó ǹjẹ́ ìmọ̀ bí déwé wà ṣe mọ̀ bí wà. èyàn ọlọ́run fi hàn wá a spiritual something ni. ìwé wo ni ìwé àti àyè kò àmọ́ ah, àti ewé ṣáàni kò ju ẹ lọ àti sọ kì í ṣe láti sọ pé ewé náà fi sókè. ewé ni ìdààmú nàìjíríà báyìí. bẹ́ẹ̀ ni náà fi dà àwọn ẹlẹ́mìí òkùnkùn ni. wọ́n ní bàtà máa já ewé. wá òun ní iṣẹ́ tí mẹ̀sáyà fẹ́ wá ṣe òpọ̀. yóò já ó sì mọ bí wọ́n wà. bẹ́ẹ̀ ni á já ewé yẹn á dẹ̀ wá ó ní àwọn àdúrà táwọn ọba nàìjíríà máa ṣe tó bá dẹ̀ ṣe ó dẹ̀ máa ní àwọn kankan tí ó gbẹ́dọ̀ ṣe pẹ̀lú àwọn ọba yẹn. ṣé ó ti hàn sí mẹ̀sáyà yẹn báyìí pé ọlọ́run ti yan tẹ̀mí tọ́lọ́run bá yẹn nìkan aṣáà bá sọ̀rọ̀. bàbá kò ṣe á so bó ṣe rí nìyẹn. bàbá kò ṣe rí i tí oníwà ń pariwo tí ẹlẹ́yìn náà sọ. mẹ̀sáyà ti sọ iná ọmọ nàìjíríà ni o. ẹ àti sọ àná ọmọ ọba ìlú ọ̀wọ̀ ṣáà láti ń sọ ni. tí àwọn èèyàn bá kóra gan tó ní ọmọ ọba ìlú ọ̀wọ̀ mm. dákun ewé tó lọ́wọ́ tó wà yìí dákun bá wa já àwọn ọba tó ló fẹ́ pè bá pè wọ́n kí ayé lè rójú kọ́nà kò lè ráyè ṣé ọba lóò ṣe yóò ṣe. ẹ ìfẹ́ ọlọ́run ló yàn án kò sọ pé òun fẹ́ ṣe olórí àti sọ fún yín tẹ́lẹ̀ ọlọ́run ló yàn án ọlọ́run ló máa kọ̀ǹtrólù ẹ̀ kì í ṣe pé òun ò sọ pé òun ní interest lórí politics àti ṣe tó bá tó àkókò ọlọ́run á gbé jáde ọlọ́run ló fi sípò kì í ṣe pé ó sọ pé òun ń bọ̀ kó wá gba nàìjíríà sílẹ̀ ni. sọ ayébẹ̀jọ́ ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. tó ti adẹ̀ ti sọ fún yín nígbà tí tó ń sọ pé wọ́n wọlé tó ń sọ pé àwọn kan gbé fọ́tò pé kí ló fà á kíní kankan a ti sọ fún yín pé ọlọ́run sọ pé òun máa bínú sí ìjọba yẹn a dẹ̀ tí wá sọ fún yín nínú ọdún yìí pé ẹni tó bá bí ní January sí February àti sọ orú àdúrà tó lè ṣe tó máa fi rí tiẹ̀ ṣe orí ara yín ni kẹ́ ẹ jàdùn báyé ẹ ṣe máa dá mo ti sọ oṣooṣù fún yín kò sí ẹnìkan kò sí májíìkì kò sí dán kan tí Tinubu lè pa awọ́st ó máa le torí ọlọ́run ti sọ fún mi eléyìí tí mo fẹ́ sọ yìí mo fẹ́ sọ mọ́ lórí politics ọlọ́run ti sọ pé kí n má sọ̀rọ̀ ju eléyìí tí mo sọ yìí tí n bá fẹ́ máa sọ̀rọ̀ ní politics kí n bá ṣe àdúrà sílẹ̀ hmm. kí n lọ ṣòṣèlú. ọlọ́run kẹ́ jáwọ́ nù ẹ̀. bẹ́ẹ̀ ni ó nítorí pé àwọn dùgbẹ̀dùgbẹ̀ tí àwọn ẹ̀mí òkùnkùn fẹ́ kó máa jábọ́ kí nira máa borílẹ̀-èdè yìí abẹ̀ sí máa jábọ́ nǹkan tí ọlọ́run bá dẹ̀ fi hàn tí n bá ń rí ọlọ́run ní kí n má sọ nǹkan kan jáde mọ́ ọlọ́run politics mo sì lè sọ̀rọ̀ eh, mí o tí ẹ bá jẹ́ pé òṣèlú mo fẹ́ ṣe kí n lọ wọ aṣọ òṣèlú kí n máa sọ̀rọ̀ nípa òṣèlú kí n máa sọ̀rọ̀ ẹ̀ kí n gbọ́wọ́lé rán kí n máa wòran ọ̀rọ̀ àgbà tí ò ṣe láàárọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́ ojú yẹn lọ. bàbá kó tó di pé ẹbẹ mẹnu kù nù Ọlọ́run ti bá ń sọ̀rọ̀ yẹn lọ́run bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bọ ọ̀rọ̀ sọ náà la fi bẹ̀rẹ̀ àbí ilé ìta sọ ẹ ẹ yẹ kí n tó bèrè lè láìpẹ́ ni wòlíì kan ó ní pé protest kan yìí ń bọ̀ tó máa ju ti ẹ̀ sàs lọ ǹjẹ́ yìí náà rí sà. èmi nǹkan tèmi tí Ọlọ́run sọ fún mi mo ti sọ fún yín kọjá lọ kì í ṣe ayé tún mo ti sọ láyé Buhari mo ti sọ pé bí èmi sáyẹn ọba jáde tẹ́lẹ̀mí bá wọ bẹ̀ pé nàìjíríà yóò ké pé oníkà kó máa pariwo pé mo lè tún sọ pé ìjọba buhari pé ìjọba tinubu awards lẹ́ẹ̀méje ju ìjọba buhari lọ ayé buhari wọn ta kí ọ̀dà gàrí seven hundred nísìnyí thirty five ẹ lọ tanks ẹ mú ẹ ti gba awards jù yẹn lọ ẹ tí ì ní nǹkan kan gẹ́gẹ́ bọ́lọ́run nàìjíríà kígbe àti sọ́láyé buhari sílẹ̀ pé tẹ́lómi bá wọ ọbẹ̀ tí ọmọ ọba ìlú ọ̀wọ̀ tọ́lọ́run sọ pé èyí tí ò bá wọ ọbẹ̀ ikọ̀ báyìí ló máa ṣẹlẹ̀ kí wọ́n lọ sí YouTube kí wọ́n lọ wò ó kì í ṣe gbà tí Tinubu débẹ̀ tí ò bá ti jáde bá a pariwo ni a ti pariwo a sì máa pariwo epo lẹ́sìn ń sọ kò ju yẹn lọ ó dẹ́ sì máa wọ́n gbogbo ẹ̀ sì máa continue sí ẹ kò tí ì wọ́n ṣé tó ti wọ́n sí. kò tí ì wọ́n báyìí. ah ẹ bó ṣe rí nìyẹn. ìyẹn láǹfààní láti ti bá ọmọ báyìí lọ́wọ́ ẹ sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run eh, ọlọ́run sọ́ni ọlọ́run fi hàn mí ẹni pé bàyàn àmì a sọ pé eh, Ọbásanjọ́ ó máa ṣe amẹ́ṣọ ẹ̀ ẹ̀ kìnnì àṣẹ orúkọ bàbá yìí nìkan la sọ lọ́jọ́ yẹn pé Joseph nǹkan tó lọ́run sọ fún wa nìyẹn so àwọn míì dẹ̀ ti ń wá bàtà àwọn míì ti ń sọ pé ọlọ́run bá wọn sọ̀rọ̀ mo sọ fún yín àwọn míì ti wá lọ́dún yìí pé ọlọ́run sọ pé àwọn máa ṣe olórí ilẹ̀-èdè nàìjíríà bọ̀tọ̀ ọlọ́run tí yẹn identify ẹnì kankan fún mi nínú wọn. tọ́lọ̀ bá wá fi hàn wọ́n yìí tó bá fi hàn yìí. ẹ tọ́lọ̀ bá fi hàn mi tó bá ní kí n sọ ni ọlọ́run tẹ̀ sọ kí n má ti sọ̀rọ̀ nípa òṣèlú mọ́. kí lẹ́ máa bá sọ tẹ́ bá ti rí. kí ló fẹ́ bá sọ. tọ́lọ̀ bá fi hàn yìí pé. ẹ ẹ a máa sọ fún pé o máa bọ́ kó fọkàn pé ọlọ́run á bá ẹ sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run ló fẹ́ gbé wá kì í ṣèyàn sọ̀rọ̀ nàìjíríà ká má gbàdúrà wọn báyìí kó ká kó máa. kò sí nǹkan tó ń ṣe nàìjíríà ẹ̀ ń dara ẹ̀ láàmú bí wòlíì kan tàbí pásítọ̀ kan ìmọ̀ nǹkan wá sọ pé òun gbàdúrà fún nàìjíríà àdúrà lẹ́yìn gbà fún nàìjíríà wọ́n rí epo bitus ọ̀dà oríṣiríṣi àlùmọ́nì lání kí lẹ kí ni wá kù tẹ́ ẹ̀ ń gbàdúrà lé lórí. àbámúdé náà sọ wọn ní kò sí kẹsì. mo kì í ṣe mo ti ń sọ fún yín pé mo ti ń gbé jáde gbọ́dọ̀ ti sọ fún láti nàìjíríà pé kí má bàa yín gbàdúrà fún nàìjíríà kémi ìgbẹ́rọ̀ gbàdúrà fún orílẹ̀-èdè yìí kò sí nǹkan tó ń ṣe nàìjíríà àwa èèyàn tó wà ń bẹ̀ ní nǹkan ṣe. nǹkan ṣe so bó ṣe rí nìyẹn ìwọ ni kò jàdùn ara ẹ kò lè rówó ná ọlọ́run sọ̀rọ̀ kan fún mi tí ó ti yé sìn kí àwọn tó súnmọ́ mi mo máa ń sọ fún wọn òun wọn máa ra petrol thirty thousand kó máa gbàdúrà kó máa rówó yẹn ná hmm, tó kù nìyẹn sí. bẹ́ẹ̀ nìkan tó kù nìyẹn àdúrà tẹ máa gbà nìyẹn ọba máa ta ní one hundred thousand kí n rira. ká gbẹnu kó pé kọ́nà tún nàìjíríà hmm, kò sí kan tó da nàìjíríà láàmú good leader láàní good leader olórí láàní tó dáa ẹ pé àjọkẹ́ òwútú dorí ẹ alóore dorí ẹ nítòkù nìyẹn. bẹ́ẹ̀ wọ́n fúnra ẹ ní kó jàdúrà ẹ kò sí nǹkan tó ṣe nàìjíríà ilẹ̀ haúsá tí wọ́n ti répo wọ́n répo ńbẹ̀ àwọn ibi tí wọ́n ti detect kan wọ́n detect gold everything kí ló wá ṣe nàìjíríà. ṣé pọ́tò tẹ wá ń sọ náà ló wá dé yìí ẹni wá jẹ pọ́tò sọ náà ló dé yìí. nǹkan tó lọ́wọ́ sọ kì í ṣe mi ọlọ́run ló bá mi sọ̀rọ̀ mi ṣàyẹ̀dẹ́ sọ̀rọ̀ kan síta láti pé ọlọ́run So ọlọ́run lẹ̀ fi wọ́n ní pé anything tó palẹ̀ mọ́ òṣèlú kí má sọ mọ́ kí wá dákẹ́ ò kí má wòran ọ̀rọ̀ àgbà tí òṣẹ́ láàárọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ òjò bẹ́ẹ̀. tí tinubu bá pè yín kó tó ní bàbá ẹ bá bẹ lọ́hùn ẹ bá pàǹkẹ́ sí i sẹ́yìn ní dáná. bẹ ọlọ́run ọlọ́run lè kí ló fẹ́ dá lóhùn èmi ò ní tọ̀yàn èmi ò ní tọ̀yàn nǹkan tọ́lọ́run ò gbọ́ kí n ṣe gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe hmm. kí n ṣe gbogbo nǹkan lọ́lọ́run ń ṣe tó bá sọ fún ẹ bá sọ fún ẹ nǹkan báyìí òun ò ṣe àwọn mi wà tó látúnṣe hmm. àjẹbí òkè ẹ̀ ń sọ̀rọ̀ ń sìn jẹ̀bi gbogbo àwọn imam àwọn wòlíì ìgbà tó wọlé ló pè kó máa gbàdúrà fóun ṣèbá àwọn kan náà sọ pé àwọn gbé àwọn fáyà kalẹ̀ tí Tinubu fi débẹ̀ àwọn ló gbàdúrà fún Tinubu nígbà tó máa débẹ̀ ṣe Ọlọ́run sọ fún wọn pé ṣé wọn tèbó lọ Mẹ́kà tèbẹ́ ìtafíìmù bíi pé ó lọ Mẹ́kà lọ tọrọ kó o lè dé ipò àìṣe Ọlọ́run ò sọ fún pé ipò tó fẹ́ lọ yìí o kò tẹ́ kò béèrè pé kó dáa tí ọlọ́run bá yan èèyàn sípò a máa sọ fún yín pé bí ìjọba ẹ̀ ṣe máa rí nìyẹn ìgbà tọ́lọ́run máa yan sọ́ọ̀ sípò ó sọ bí ìjọba ẹ̀ ṣe máa rí ìjọba tọ́lọ́run máa yan dáfídì sípò ó sọ bí ìjọba ẹ̀ ṣe máa rí so bó ṣe rí nìyẹn. bàbá bẹ̀tẹ̀ ní sọ̀rọ̀ sílú mọ́ ètò àtiwálé ni ayé. eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run mi ẹ̀ ní sọ̀rọ̀ mi ìtàràn jẹun ẹni pé mi ìgbé nọ́mbà mi síta mi ìgbá kàǹtì síta mi ẹ orí òkè mi everywhere bí tí mo lókè sí ẹ lè rí sáńbọ̀dù ń bẹ̀ mi ṣe bàbá yẹ̀mí wò bí ọlọ́run ṣe rán mi iṣẹ́ àwọn tó fi ṣe olúwa ń jẹ wọn ọ̀tọ̀ mi ìlà kàǹtì sí Facebook pẹ̀lú afọ́bá rìkọ́dù mi òye dọ́là báyìí ni wọ́n máa san ọlọ́run ti sọ pé gbogbo iṣẹ́ olúwa kí n má sọ pé mo fi àkwáyà owó hmm. àwọn tó dẹ̀ bá mi kò sẹ́ni tí mo ní lára nú wọn mi sọ pé mo fẹ́ kọ́ kàtígà àti five hundred million máa jọ́sìn bẹ́ẹ̀ <laughs> ìjọba kò sí nǹkan tó concern mi pẹ̀lú gbogbo ẹ̀ ìjọba ọ̀run mò ń lé nǹkan tí mo tọrọ lọ́wọ́ lọ́rùn ọlọ́run ti ṣe fún mi ìfọkànbalẹ̀ ìtẹ́lọ́rùn mo tọrọ lọ́wọ́ ọlọ́run ìtẹ́lọ́rùn tó bá ti ní ìtẹ́lọ́rùn gbogbo nǹkan bó o lówó bó o bá ní ìtẹ́lọ́rùn o lè gbádùn owó ẹ hmm. ìtẹ́lọ́rùn lọ́run ṣe fún mi tó bá ti ní ìtẹ́lọ́rùn nǹkan tó bá ti ní ìtẹ́lọ́rùn ìbá àjẹgà yẹn ló mo ti tẹ́ ẹ lọ́rùn ìtẹ́lọ́rùn yẹn lọ́lọ́run dẹ̀ ṣe fún mi kò ṣe mí lójú ọ̀kan jù wá ẹ mo fẹ́ gun ṣe mansion mo fẹ́ ṣe gbogbo ẹ̀ a fẹ́ lu jìbìtì ìrántọ́ lọ́run rán mi kí n máa kọ̀wé sí kíní ẹ ikú fẹ́ pa nìkan àjẹkó fún ẹ mi gbogbo dẹ́rùbà wọn èmi ò ṣe é nǹkan tó máa ègún máa wá fi ṣẹlẹ̀ lórí àwọn ọmọ mi èmi kì í ṣe é nǹkan tó bá dé ọdún alẹ́ mi tí mo fẹ́ jìyà ẹ̀ èmi ò ní ṣe é torí ọlọ́run kò sí nǹkan tó máa ṣe tí ò ní gbẹ̀san ẹ̀. bàbá yìí wàá bẹ̀rẹ̀ ni pé um, wòlíì kan náà táwọn náà jẹ́ wòlíì làbìtì wọ́n ní àwọn náà sọ pé bí nàìjíríà ṣe ń lọ pé kò dáa pé kò táwọn lọ́rùn pé ìtókù náà ni pé àtúntò nàìjíríà pé bí uk restructuring pé bí uk bó ṣe jẹ́ united states of eh, uk united kingdom tí dubai jẹ́ united arab emirates kí nàìjíríà jẹ́ united states of nigeria lẹ́pẹ́ nínú ẹ̀kọ́ sìn ajẹ́ kọ́ntìrì. ẹ ní sùúrù mo ti sọ ń pa yẹn tẹ́lẹ̀ ẹ ní sùúrù mo ti sọ fún ń pa yẹn pé tó bá tó àkókò pé nàìjíríà ò ní pín pé confederation ló ń pè yẹn ní amẹ́ríkà united of nigeria state a máa control envy state a máa control state yẹn so nǹkan tó náà sọ pé ó máa kẹ́yìn nàìjíríà nìyẹn kì í ṣe lọ́wọ́lọ́wọ́ nàìjíríà òun là ń sọ fún àwọn odua nation pé odua wọn kò sọ̀nà ń bẹ̀ o pé nǹkan tó máa gbẹ̀yìn nàìjíríà lélẹ́yìí a lè ti sọ fún wọn gbà táwọn àjẹ fẹ́ bà wọ́n jẹ́ tán fẹ́ lé wọn wọlé nǹkan tó ṣẹlẹ̀ ń bàdàn sí wọ́n fi lé wọn wọlé so bó ṣe nínú yẹn. bàbá àwọn sọ nípa oríṣiríṣi àṣà ló ń ṣe àwọn obìnrin ìjú wà ń bẹ dáadáa ìjú wà ń bẹ dáadáa kí lè sọ pa nípa ìjú. ẹ nǹkan tí tó lè pori tó lè pààyàn